iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ means job iṣẹ́ means job mo ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe mo ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe.